الله محمد رسول الله عليه صلاة الله بسم الله بدأت كلامي وصلاتي وسلامي بسم الله بدأت كلامي وصلاتي وسلامي المضلل بالغمام محمد رسول الله لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله وباتي أدعوة تدشواني مسلمي bẹ́ẹ̀ ni a ṣe ìkẹ́ṣe fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tó rán wá sáyé láti wá mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá àtàwọn sáábì rẹ̀ tí wọ́n dúró tì bákan náà àwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ojú ọ̀ràn rẹ̀ ti john gbendal kiyama. a tún máa tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ó yẹ kí látinú tíra umdatul ahkam èyí tí a magbéwò ní àárọ̀ yìí ọ̀nà ni bí anábíwa muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe máa ń kírun in tí a ti bára wa sọ̀rọ̀ ń pẹ̀ tẹ́lẹ̀ mi ṣùgbọ́n a tún máa sọ ní àsọtúnsọ nítorí wípé ọmọ ènìyàn ni wá a ma gbàgbé àwọn nǹkan tí a bá ti kọ́ bákan náà a dẹ̀ gbọ́dọ̀ máa ń pa bí a ṣe sin ọlọ́run ọba subhanahu wa ta'ala anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn kan náà àwọn sàhábà rẹ̀ nígbà tí wọ́n gba islam wọ́n wá sí madina. wọ́n wá lu nǹkan bí ogúnjọ́ pẹ̀lú anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń kírun pẹ̀lú anábí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni wọ́n ń wo ìṣesí rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí wọ́n fẹ́ padà máa lọ sí ìlú tí wọ́n ti wá anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún wọn ó ní sọ́lù kàmáàrà ètùmú ní usọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ń kírun tẹ́ bá padà dé ìlú yín bẹ́ẹ̀ ṣe rí mi tí mo fi ń kírun yìí bẹ́ẹ̀ náà ni kí ẹ̀yin náà ṣe kírun kẹ́ ẹ máa kírun kẹ́ ẹ fi kọ́ àwọn èèyàn yín tí ẹ bá padà dé ibi tí ẹ ti wá eléyìí ni ìpìlẹ̀ hadith yìí tí a sábà máa ń kóòtì ipe sọ́lù kàbára ẹ̀tùmú ni ò sọ́lì anábì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ń kírun ìpìlẹ̀ rẹ̀ ní òun náà ni pé àwọn èèyàn kan wọ́n wá wọ́n gba islam bẹ́ẹ̀ ni wọ́n lo nǹkan bí ogúnjọ́ pẹ̀lú anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam láàrin ogúnjọ́ yìí òun ni wọ́n ti kọ́ irun tó yẹ kí wọ́n kọ́ àwọn nǹkan tó yẹ kí wọ́n mọ̀ nípa irun torí pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam tí ó bá ń kírun ó jẹ́ni tó ṣe pé yóò kí bó ti tọ́ àti bí ó ti yẹ عن أبي ureira رضي الله عنه لا ọ̀dọ̀ أبو ureira kọ́lọ̀ أبو سبحانه وتعالى ta'ala kò قال wá كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت أليهة قبل أن يقرأ قلت يا نبوة محمد صلى الله عليه وسلم أبا كبره Sakata uléhàtàn yóò dákẹ́ díẹ̀ lẹ́ni tó ń jẹnu jẹ́jẹ́ fọkúrtù ya rọ̀sùlọ́lá mo wá béèrè lọ́wọ́ rẹ̀ kéré òjíṣẹ́ ọlọ́run ọba bí ábí àǹtẹ̀wọ̀ umi mo fi bàbá mi àti ìyá mi mo fi ṣonídúró fúnri ànẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam àbí mo fi bàbá mi àti ìyá mi mo fi protect rẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn lárúbáwá máa sọ gbólóhùn yìí láti lè sọ fún wa wípé kò sí ẹni tó dàbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam táwa ní nǹkan kan ó ṣẹlẹ̀ sí anabi bẹ́ẹ̀ nìkan ó ṣẹlẹ̀ sí bàbá wọn àti ìyá wọn wọ́n ṣe tán àti mú bàbá wọn àti ìyá wọn kí wọ́n fi dí anabiwa muhammad sallallahu alayhi wa sallam. eléyìí dẹ́ ni òpin pé èèyàn nífẹ̀ẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ni umar radalani ó sọ́njọ́ kan ó nílò òjíṣẹ́ ọlọ́wọ́n bá mo nífẹ̀ẹ́ púpọ̀ mo nífẹ̀ẹ́ ju gbogbo èèyàn lọ àyàfi ẹ̀mí mi nìkan anábíwá muhammad sallallahu alayhi wa sallam ni imani ò tí ì tó èèyàn kan nu yóò lè tí ì di mùmí ní gidi hàtà àkúnà àhábà eléyìí mi máàlì. tí ó fi nífẹ̀ẹ́ mi ju owó rẹ̀ lọ dúkìá rẹ̀ wàwà lídi àti bàbá rẹ̀ wàwà ládi àtọmọ rẹ̀ wà nọ́ọ̀sì ajmarin àti gbogbo àwọn èèyàn pátá eléyìí ni irú nǹkan tí wọ́n fẹ́ kó ṣe yí pé irú àyè tó yẹ kí anábíwá muhammad sallallahu alaihi wa sallam kó kó nínú ọkàn wa ọ̀nà tẹ́lẹ̀ fún ma wá o ni pé wọn ò ní lánàá bí sọ káwá ní bàbá wa sọ nǹkan àbí ìyá wa sọ nǹkan ká máa sọ yí pé ẹ bẹ́ẹ̀ ni ìtako àṣẹ òbí ó dẹ̀ da anábíwá muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rẹ̀ ojú gbogbo yẹn lọ débi pé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó ń sọ fún àwọn mùsùlùmí oníkí anábíwá muhammad sallallahu alaihi wasallam kó sọ fún wọn gẹ́gẹ́ bó ṣe ń bẹnu súrọ́tà alimuran قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله wẹ́ẹ́fù lákùn dùnúbàkùn ọlọ́ni rẹ̀ muhammad sọ fún wọn tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń pariwo pẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ọba fọtẹ́bí ọ̀run ẹ tẹ̀lé mi muhammad yọ̀hìbùkùmùlọ́ ọlọ́run nífẹ̀ẹ́ yín gbà wẹ́ẹ́fù lákùn ọlọ́run ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tí ẹ bá ṣe eléyìí sọ fún wa ipò tí anabiwa muhammad sallallahu wa àwọn sàábà rẹ̀dùwánúlá àlẹ́yìn wọn fi máa sọ gbólóhùn yìí láti lè jẹ́ kí anábíwá muhammad sallallahu alaihi wasallam kó mọ̀ ní mímọ́ tó ṣe pé yóò dájú ipa wípé àwọn fi bàbá àwọn àtìyá àwọn ṣe onídùúró dàtí ìsìn tí ó bá ṣẹlẹ̀ sí ẹ láburú àwọn pìfẹ́ kó ṣẹlẹ̀ sí bàbá àwọn àtìyá wọn ó níbi abi àtọwọ́ omi ara àìtẹ̀sùkú tẹ̀kẹ̀bẹ́ iná tẹ̀kbírì ọ́ ó ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba mo rí i pé ẹ máa ń dákẹ́ ẹ máa ń jẹnu jẹ́jẹ́ ńgbà tí ẹ bá kábàrà tán àkọ́kọ́ ní ti agbọ̀rọ̀ mọ̀ ni wípé ẹni tí ò kábàrà lórí ìdúró ìrò ẹni bẹ́ẹ̀ ò ní o torí ká kábàrà orígun òrun ni ẹni tó bá dẹ̀ mọ̀ọ́mọ̀ gbé orígun òrun tó gbé jù sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò nírun àkọ́kọ́ ni ẹ̀kejì tí wọ́n á ní wípé ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò bá súnmọ́ kó di kèfèrí látàrẹ̀ ó di pẹ́ lórí àníyàn wo ló fi gbé kalẹ̀ kábàrà yìí nìyí ká wá ṣe lórí ìdúró ni àfẹni tó ṣe yí pé kò bá ní agbára àti ṣe lórí ìdúró bí aláàárẹ̀ tí ọlọ́run ọba yọ̀ǹda fún láti kírun lórí ìjòkóó ṣùgbọ́n ẹni tó lágbára kó wá ní òun ò ní kábàrà lórí ìdúró ìyẹn kábàrà ìwọ̀run irú ẹni bẹ́ẹ̀ ò nírun òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ní láti ṣọ́ra púpọ̀ ìgbà ní àwọ̀run mọ́ṣáláṣí àbá ìmọ̀mù lórí òkú tí a bá ṣe kábára ìwọ̀run orí ìdúró láti gbọ́dọ̀ ṣe é kò ń ṣe pé nǹkan tí a ṣe lẹ́ni tó ń tẹ̀kọ́ a parí kábára ìwọ̀run wa a ṣe allahu akbar a ṣe lórí ìdúró lẹ́yìn àẹ́ṣẹ̀ wa lọ bá ìmọ̀mù níbi òrùkú tí a bá ṣe kábára yẹn lẹ́ni tó ń lọ sí òrùkú àní irun yẹn tabadẹ́ mọ̀ọ́mọ̀ ṣe ẹlẹ́ṣẹ̀ ni wá tá a bá tún mọ̀ mọ̀ ṣe nígbà yìí pé ń bẹ́mi ó ṣe ṣe tèmi nìyẹn a lè di kẹfìrí látàrẹ̀ torí pé ẹ̀sìn yìí ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam wa anzalina ilayka dhikra litubayina linnasi ma nuzila ilayhim ọlọ́run ní àwa la sọ alukurani kalẹ̀ fún ẹ nítorí kó lè bá a máa ṣàlàyé fún àwọn èèyàn ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó sọ kalẹ̀ fún wọn bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wọ́n máa kánà lè múmìnì wàlá múmìnàtì ìdàkọ́dọ̀ lọ́hu wa rasuluhu amuran an yẹ kúnà láwùmí khiyarat min amri ọlọ́wọ́ ni kò tọ́ fún mùsùlùmí kan ọkùnrin ni àbóbìnrin tọ́lọ́wọ́n ọba bá ní báyìí ni ẹ ṣe ṣe nǹkan tánàbí ní báyìí ni ẹ ṣe ṣe nǹkan an yẹ kúnà láwùmí kan wá ní ẹ bọ̀t gbẹ̀mí ṣe fẹ́ ṣe é nìyí ọlọ́ni wàmọ̀ ni yá àṣìlá àwọ̀rọ̀ súlá gbogbo ẹni tó bá ṣe lọ́hun tó ṣe òjíṣẹ́ rẹ̀ fọkọ dọ́là irú ẹni bẹ́ẹ̀ ti sọnù dọ̀là lẹ́nubínà ní àánú tí ó fojú hàn. so sábẹ́ ìbéèrè ó ní ìrò òjíṣẹ́ ọlọ́wọ́n bá ara ìtẹ̀ sùkú tẹ̀ka bẹ́ẹ̀nà tẹ̀kbírì wọ̀lkírà á ǹjẹ́ ìmọ̀ dákẹ́ tó ṣe pé ẹ máa jẹnu díẹ̀díẹ̀ nígbà tí ẹ bá kábàrà àtìgbà tí ẹ̀kẹ́ tó ka kéwú kí ni nǹkan tó ṣe pé ẹ máa ń sọ anábíwá muhammad sallallahu alaihi wasallam kọ́ ó sọ báyìí pé akúlù èmi a máa sọ wípé aláhùnmá bá ìgbẹ́yìn wọ̀ bẹ́yìn ọkọ̀ yáyà rí ọlọ́wọ́ bá yàmíyà àwọn ẹ̀ṣẹ̀ mi aláhùnmá bá ìgbẹ́yìn wọ̀ bẹ́yìn ọkọ̀ yáyà rí ọlọ́wọ́ bá yàmíyà ẹ̀ṣẹ̀ mi kàmá bá bẹ́yìn almashriq walmaghrib gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe ṣe òǹpinya láàrin ibùyọ oòrùn àti ibùwọ oòrùn ọ̀hán ní orí pé méjì jìnà síra wọn ibi tí oòrùn ti ń yọ àti ibi tí oòrùn ti ń wọ̀ gáàpù tó ń bẹ àbí distance tó ń bẹ láàrin àwọn méjì ń ṣe díẹ̀ ìtumọ̀ eléyìí ni pé èrè ọlọ́run ọba gbé mi jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ mi kí ni tí a gbọ́ yé bíbẹ̀ òní pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gan fúnra ẹ̀ òun náà ní àwọn ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀dọ́ ọlọ́run ọba kan tí ó máa bẹ lórílẹ̀ tí ò ní ẹ̀ṣẹ̀ títí ẹ̀ gbà míì ó ṣeé ṣe kó ṣe pé ah, ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀ ṣe ni mí ń bẹ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ńlá ni èmi ń bẹ tó yẹ pé ẹ̀ṣẹ̀ kéékèèké ni èmi ń bẹ tó ṣe pé èyàn ò ká púpẹ́ ṣẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala obi sọ fún muhammad sallallahu alayhi wa sallam nípa pé wọ́n

sọ̀rẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam a máa so eléyìí púpọ̀ tí ó bá wọ̀run tó bá ṣe allahu akbar yóò dákẹ́ ṣùgbọ́n yóò máa jẹnu lára àwọn kan tó máa ń sọ òun ni pé aláhùnmá bá ẹgbẹ́ ìwà bẹ́ẹ̀ na kọ̀tọ̀ yáyá ìyọlọ́wọ́ bá yàmíyà àwọn ẹ̀ṣẹ̀ mi kàmá bá àtàbí nà mẹ́ṣíríkì wal magrib gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá bó ṣe gbé ibùwọ̀ òrùn jìnnà sí ibùyọ̀ òrùn aláhùnmá náà kì í ni mi kọ̀tọ̀ yáyá ilé ọlọ́run bá fọ̀ mí máa ń bí àwọn ẹ̀ṣẹ̀ mi àmà àyùnákọ̀ sọ́ọ̀bù àbùyọ̀dùmínà dánẹ́t gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n máa ń ṣe ń jẹ́ kí aṣọ funfun bí wọ́n ṣe kí fẹ́ kí ìdọ̀tí kó já sí gbogbo ara ta bá waṣọ funfun ìṣọ́ra tá a tún ṣọ́ra yóò dùgbà tó ṣe wípé àbá waṣọ funfun lọ. so kàmá àyùnákọ̀ sọ́ọ̀bù àbùyọ̀dùmínà dánẹ́t àlàó mọ̀sílì mi kọ̀kọ̀ yáyà ilé ọlọ́run bá wẹ̀ mí máa ń bí àwọn ẹ̀ṣẹ̀ mi bílmáì pẹ̀lú omi ati àti yìnyín walboraj àti nǹkan tí ó jọmọ́ yìí tó pé kò sí ní àwùjọ wa ń bí eléyìí ni tí anabiwa muhammad sallallahu alaihi wa sọ gẹ́gẹ́ bí eléyìí ṣe ń bẹ nínú sọ́yìn buhari bákan sọ́yìn muslim àtàwọn tíra mi ó ní àwọn nǹkan mi tí anabiwa sallallahu alaihi wa fi bẹ̀rẹ̀ ẹ̀rù yàtọ̀ fún eléyìí سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إلينا نبوى محمد صلى الله عليه وسلم أما صو يتوبا ولا لسون بوبوي àwọn àfáàní tó dáa kámi ọta létí ìgbà mí ká so eléyìí ìgbà mí kí á sọ eléyìí náà kí ni kọ́tí a benefit ń bi eléyìí òun náà ni wípé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam orí pé ọlọ́mọba náà lọ́ba tá a lè sá ni òun ni ọba tó ni wá òun ni ọba tó dá wa òun lọ́ba tó ṣe yí pé ó dá wa bẹ́ẹ̀ ló mọ̀ wá ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá àádẹ́ máa ṣe lọ́wọ́ ọba bẹ́ẹ̀ là á máa ṣe àforíjì á subhanahu wa ta'ala pé anábọ̀wá ó túmọ̀ sí pé kó kì í sọ kínní ìjákè torí pé tó bá yẹ kó ń sọ jákè ni àwọn sàábí ó ti kọ ṣùgbọ́n torí pé kó kì í kọ kó ń sọ jákè wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ń jẹnu àwọn sàábé ìgánẹ́sì wọn fún ọ̀rọ̀ ẹ̀sìn ó mú àbúwé ọ̀dọ̀ láàrin ó mú bèrè pé kí ni tí ẹ máa ń sọ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ẹni tó ṣe pé ntọ́lọ́ wọn bá ní kó wá ṣe òun náà ni kó kọ́ àwọn èèyàn ní àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wọn kò tọ́jú ẹ̀ pamọ́ òun náà ṣàlàyé kọ̀dà bí èèyàn kan tó ṣe gbé ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ rẹ̀ náà tó ń pẹ̀ra wọn ṣéwúṣéwú á ní nǹkan tó ń fi súnmọ́ lọ́hùn nìyí tóun ò gbọ́dọ̀ tú àṣírí ẹ̀ síta ya subhanallah bó o ní nǹkan tó fi ń súnmọ́ lọ́hùn tó gbọ́dọ̀ tú àṣírí ẹ̀ síta kò sí nọ́ńkà nìkan tó ṣe pé èèyàn ń tọ́jú pamọ́ nínú ẹ̀sìn islam gbogbo ẹ̀ pátápátá nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ kó àwọn èèyàn ni tí ẹ̀ka bá ti ní eléyìí nǹkan tá a fi ń súnmọ́ lọ́hún lábẹ́ àwọn lélẹ́yìí gbogbo èèyàn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ èṣù ló rẹkọmẹ́ndì ẹ̀kún torí pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ń kó àwọn èèyàn ní ọ̀rọ̀ ẹ̀sìn láì gba kọ́bọ̀ lọ́wọ́ wọn láì béèrè kọ́bọ̀ lọ́wọ́ wọn débi pé tó tún sọ náà ni pé ó ní mọ̀nyá alima ilman ẹni tó bá mọ nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí fàkàtàmọ̀ ó wá tọ́jú ẹ̀ pamọ́ fáwọn èèyàn aljama allahu bilijan minnar tó bá di jọ́gbìn di alikiyama okùn náà ni tí wọ́n fi fà á wọnú náà wọ́n fi okùn fà á wọnú náà ni torí pé ìmọ̀ yìí ni ọlọ́run subhana wa ta ló fẹ́ ká tọ́jú ẹ̀ pamọ́ lópin ìgbà tó bá jẹ́ pé nǹkan tí ó wúlò fún àwọn èèyàn ní ẹ̀sìn wọ̀nyí ni ọlọ́run subhana wa ta'ala ló fi sọ pé iná lẹ́dí náà yàtúmú náà máa ń zẹ́lì nà bẹ̀yìn náà tó lùdà min bá di máa bẹ̀yẹ̀ náà lè náà fi kitaabu ọláyìí kàyẹ̀ náà àmì hùmùlọ́ọ̀ wọ̀nyẹ́ làánú mu làánú gbogbo àwọn tó ṣe wípé wọn a máa tọ́jú wọn a máa dọwọ́ bò níta sọ̀kálẹ̀ fáwọn èèyàn nínú mọ̀ nínú ọ̀nà mọ̀ àti àlàyé lẹ́yìn bàtà ti ṣàlàyé ẹ̀ sínú tíra ọlọ́run ní àwọn tí òun ọlọ́run ọba ó mọ ṣẹ́bi lé ni bẹ́ẹ̀ ni gbogbo ṣẹ́bi-ṣẹ́bi ó mọ ṣẹ́bi lé wọn ọlọ́ni àkàn tó yẹ pé wọ́n bá fi lè túbá tí wọ́n ṣàlàyé tí wọ́n ń pamọ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn wa ní tó fìrì ni kò sí náǹkàlì kan tí wọ́n ń tọ́jú pamọ́ ń bẹ̀ eléyìí bí ó ṣe ń bẹ nínú ẹ̀sìn wa nìyẹn sọ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ sàbẹ̀ ó ti kọ́ wọn láwọn nǹkan mí yàtọ̀ fún eléyìí tẹ́lẹ̀ fún mọ́ àtọ́fẹ́ mọ̀ kò sọ pé ń hmm, ha eléyìí ìsúnlá àzọ́m tí mo ń tọ́jú pamọ́ ni anábì sallallahu alayhi wa sallam ó ṣàlàyé rẹ̀ fún wọn tó àárín àǹfààní eléyìí bẹ́ẹ̀ ni àtúrò àǹfààní pé kìíní yóò kì í ṣe ọ̀ràn yàn torí pé tó bá yẹ pé ọ̀ràn yẹn ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ò ní tọ́jú ẹ̀ pamọ́ kò ní tọ́jú ẹ̀ pamọ́ fún wọn bẹ́ẹ̀ ni kò ní sọ ọ́ jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni yóò ṣàlàyé fún ọ pé nǹkan báyìí báyìí nẹ́gbọ́ ọ̀rọ̀ máa ń ṣe eléyìí làwọn àfa wọn fi sọ yìí pé àdúrà tí a máa ń ṣe tá mọ̀ sí ìdúrà olùsìfà tí a máa ń ṣe láti lè fi bẹ̀rẹ̀ ìrún wáńgbà tí a bá ṣe allahu akbar tán tí a wà dákẹ́ jẹ́jẹ́ níta a máa ń sọ yẹn tó bá yẹ pé ọ̀ràn èèyàn ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ò máa sọ jẹ́jẹ́ débi pé a kò ṣe nǹkan tí ó wàá fi kọ́ àwọn èèyàn ó túmọ̀ sí pé kò ń ṣe ọ̀ràn yàn ṣùgbọ́n gbà tán ìtún béèrè kò tọ́jú ẹ̀ pamọ́ fún wọn pé ẹ̀ ẹ̀ eléyìí ní tèmi fi ń bẹ lọ́wọ́ ọba special ni kò tọ́jú ẹ̀ pamọ́ fún wọn sílẹ̀ làwọn afáàbí tó pé kí ni yóò kì í ṣe ọ̀ràn yàn sọlọ́jọ́ pé ẹni tí ò bá mọ̀ ẹni tó yẹ pé ó bẹ̀rẹ̀ run allahu akbar gbà tó ṣe tán wọ́n bẹ̀rẹ̀ ní kapatia straight kò affect irun ẹ̀ kò bàrún ẹ̀ jẹ́ ṣùgbọ́n káka yẹn ló fi dá jùlọ torí anábọ̀ sallallahu ka adákẹ́ láti ka àwọn yìí so káwa náà gbìyànjú àti mọ́ ẹlòmí àwọn pàǹtí tí ò wúlò ha ó ní wàásù sọ̀díkì àbí kankan bẹ gbogbo wà báyẹn. yóò àti tí ó mọ kọ́ kí yẹn tó tiẹ̀ tó gbé kó tó gbẹ́nulé yóò ti gbẹ́nulé dédé bó ṣe ṣe ohun níbi àwọn àyè kan ó ti mọ gbogbo ẹ̀ òun ló bá ṣe bẹ́ẹ̀ ìyá subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tó ṣe pé ó ń súnyàn mọ́ náà ni torí pé kò sí àǹfààní kan bẹ́ẹ̀ ẹlòmíà ni àwọn eléyìí islamic song ni islamic song wo ṣáwọn tó yẹ pé àwọn àtàwọn wàásù àyìnlé pàṣùmọ̀ náà jọ ń ṣe eré papọ̀ tí wọ́n jọ ń ṣe kò sí àtọ̀ láàrin méjèèjì méjèèjì ẹjọ́ jó sí náà ni méjèèjì náà náà jọ ń lùlù sí ọmọlẹ́yìn eléyìí lè wá so the only difference ó ń bẹ́ẹ̀ ó ní pé eléyìí lè mọ sọ̀sọ̀kúsọ̀kú tiẹ̀ kẹlẹ́yìí mọ sọ̀sọ̀kúsọ̀kú tiẹ̀ eléyìí náà dẹ̀ ni òun náà lè sọ̀sọ̀kúsọ nígbà tẹ́yẹ ló ń fẹ́ yin ọlọ́wọ́n ọba tó ní aláhi aláha aláhu kí ni túmọ̀ yẹn gbà olórúkọ ọba tún jẹ́ gbà olórúkọ ọlọ́run bá tún jẹ́ hu in tó sọ yẹn ní ẹni tó ń kọ ìkọkúkọ tó ṣe wípé ó yin obìnrin kéèsì tiẹ̀ fúyẹ́ wájú ọlọ́run ọba ju ẹni tó ń pe aláhi lọ torí pé ntẹ́ni yẹn ṣe aláhi yẹn ìtumọ̀ rẹ̀ ṣíríkù ni ẹ bọ ni pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àmọ́ gbélé yà á tún mọ ọjọ́ sí gan wàrà sí kéèsì ẹni ó burú ju kéèsì ẹni tó ṣe wípé òun ó yin ọmọbìnrin ó ń ròyìn ọmọbìnrin lọ torí ẹni tó ròyìn ọmọbìnrin òun ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹni eléyìí iṣẹ́ ṣírkù lòun ṣe torí pé orúkọ ọlọ́wọ́n bò kì ṣe yí bẹ́ẹ̀ lórúkọ òun ṣe wú so kiri ìka gbìyànjú àti a at least ẹyọ ọ̀kan bó ṣe subhanaka lahumma bihamdik yẹn ni alẹ́ a àbí eléyìí náà lahumma bá ife ìlú wa bẹ́ẹ̀ kọ́tọ́ yáyá kàmá bá àtàbẹ́ ilẹ̀ al-mashriq wal-maghrib كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد bó ṣe léyìn láàrin a bó tiẹ̀ jẹ́ wípé kó kìí ṣe ọ̀ràn yàn òun ni àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a gbọ́dọ̀ mọ ní ẹlòmíín látara ìní àgbọ́yé ń pẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí nǹkan tó yẹ ká sọ fún mi onígbà tí àwọn ṣe hajj onígbà tí sùdé ti bá ṣe Allahu akbar tó dákẹ́ lọ bàbá yìí máa ń yóò máa ń jọ lójú pé a ah, ìwé ní gbogbo eléyìí ó lè kàn ba àwọn èèyàn jẹ́ ni kí kò tún mọ fájí àmọ́ ni yóò kàbára yóò lè wá dákẹ́ lọ bí kíní ah lẹ́yìn ba àwọn èèyàn jẹ́ ni àìmọ̀ kan ló fi hàn bẹ́ẹ̀ ká ní pé àwọn àfáà tó nílé tán bá ti ń sọ fún pé kíní kan bẹ tán pè ní duwa olè sí fa kò ní display ignorance ní àárín yẹn bẹ́ẹ̀ ni ignorance àrùn ńlá ni àìmọ̀kan àrùn tí tó ní agbára ni tí ò bá rẹni tó lè bá tọ́jú ẹ̀ ó lè yàyàn wèrè gan torí pé ẹrẹ lómi tí ó bínú rẹ́kẹrẹkẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni bọ̀ kí ló fà bínú torí pé kò mọ̀ ni lápèjúwe èèyàn kan ó kíni nínú mọ́ṣáláṣí sọ́ra ẹ pé ẹ̀yìn ẹ̀ wá ń sọ fún pé ah, wọ́n lè fi bàtà kírun ìyẹn kan sọ fún bí tọ̀hún ṣe yarí yẹn pé láyé kò sí tó jọ bẹ́ẹ̀ ó ní àwùjọ bíi láhìí náà bí sunna mo sáájú ọlọ́run bíi sunna burúkú lélẹ́yìn wọ́n sọ fún ẹ lè fi bàtà kírun bẹ́ẹ̀ ni tó bá ṣe kó mọ̀ wípé yẹn lè fi bàtà kírun ni ṣùgbọ́n òkè kò ṣe mọ́ṣáláṣí tán rọ́ọ̀gì ni kò ṣe mọ́ṣáláṣí tí wọ́n lẹ táìsì mọ́ kò ṣe mọ́ṣáláṣí ṣùgbọ́n ṣe yẹn lè fi bàtà tó bá ti mọ̀ pé anabi sallallahu alaihi wasallam ṣe irú ẹ̀ rí àbí anabi wa muhammad sallallahu alaihi wasallam encourage àwọn èèyàn láti ṣe kò ní takò ṣùgbọ́n gbà tí ò gbọ́ rí yóò takò débi pé ẹni tó ṣe wípé ó ṣe é ṣojú ẹ̀ ni ó lè dé orí ẹ̀ gan kẹ́kẹ́ ń dẹ̀ ṣerú fún wa ni èyí olóyè burúkú yìí ẹ̀yìn kìíní yóò sọ gbogbo ẹ̀ ṣùgbọ́n tí a bá padà fi hàn pé ààbọ̀ tó ní ó ń bẹ́ẹ̀ sọ ẹ́ bùkárí pé àrẹ́bí kírun pẹ́ pé ah, eléyìí súnà burúkú lélẹ́yìí torí pé òun gan fúnra ẹ̀ ní ó ti kọ́kọ́ sọ̀rọ̀ náà ṣíwájú kó tó wá mọ̀ so eléyìí ó ṣe pàtàkì fún wa kí a mọ̀ ń pa ẹ̀ bákan náà ana aisha tọrọ di allahu anha látọ̀dọ̀ aisha kọlọ́mọ̀ bá kó bá yọnu sí kọ́lá tó ti wáyé pé kánà rasulullahi sallallahu alaihi wasallam yẹsẹ́fì sọlá tàbí tẹ̀gbìr ó ní àníbà muhammad sallallahu alaihi wasallam tó wá ń kírun yóò bẹ̀rẹ̀ pẹ̀lú kábára a rí pé ńgbà tí abu ẹ̀rọ̀dà láàrin tó ló sọ tiẹ̀ kábára náà ni ńgbà tí aisha ló tún sọ tiẹ̀ ó ní kábára náà lànà bisọ allah salam yóò fi bẹ̀rẹ̀ wàlkìrá abilhamdulilahi rọ́bìl alamin lẹ́yìn ẹ̀ yóò ka alhamdulilahi rọ́bìl alamin وإذا كان وكان إذا رفع إذا ركع لم يشخص راسه ولم يصوبه onye ànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó bá rukú, kò ń ṣẹni tí ó tẹ̀rí lọlẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣẹni tí ó gborí sókè ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ ń rùkú dáadáa tí ó de orí yẹn lẹ̀ débi mi orí báyìí ẹlòmíì tí ó bá rukú yóò gborí yẹn sókè báyìí débi pé àti tẹ̀ yóò ní lára aisha tí muhammad sallallahu alaihi tí ó bá ń kírun tó rùkú lẹ́mí ó sì rásá wẹ̀lẹ́mí sọ wébo kò ń ṣẹni tí ó tẹ orí lọlẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣẹni tí ó gbé orí sókè walakin bayna zalik ànábì ó jẹ kó mọ bẹ ní àárín méjì débi pé ìkànnà àwọn sàábà radiyallahu anhum ajma'in ó ní tí wa muhammad sallallahu alaihi wasallam fi lè rùkú débi wípé tí wọ́n bá fi lè dání sí lẹ́yìn àti ó láti ṣàlàyé bí ànábì sallallahu alaihi bí ó ṣe máa ń tẹ ẹyin ipe lọ sàkọrà omi yẹn á dúró kò ń ṣe pé ó dàbí sílẹ̀ ìmọ̀ ó fi ń ṣe àpèjúwe pé àníbísọ̀ lásán máa ń straighten ẹyin náà eléyìí nìyí kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam in tó jẹ́ ọ̀ràn yẹn gangan òun ni kí a ti rùkú débi wípé ẹni tó wá wò wá yóò lẹ́ni ìrùkú ni kò ṣe bẹ́ẹ̀ lómi ó ṣe lóhun rùkú tó yẹ pé tẹ bá wo ẹ wò pé ẹni yìí sì dúró náà ni so àárù kù débi pé àátẹ kágbìyànjú àti tẹ̀lé bíi pé sámápì lè da omi sí ẹ̀yìn wa yóò dúró eléyìí súnà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ni ṣùgbọ́n ọwọ́ wa tabala arúkú ògbọ́dọ̀ débi erúkún wa bẹ́ẹ̀ la gbọ́dọ̀ farabalẹ̀ níbẹ̀ eléyìí ni tí wọ́n ń pè ní rúkú. wọ́n yìí dá rọ́fà aráàtọ̀ òmìnira rúkú tí ànábì bá gbé orí dìde ń bi rúkú yìí lamiyasjud kò ní lọ ṣe ìforíkanlẹ̀ hátà yastawiya qa'iman títí ànábì sọ lásàrò tó fi dúró padà orígun òrun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó bá láwọn kírun tó bá lóun ṣe rúkú báyìí tó bá ṣe sẹ̀mí Allahu liman hamida kò ní ti dìde sókè kó dúró lẹ́ni tó ṣe yí pé yóò tún ṣe àwọn àdìkáàrù mi bíkọ́ sábà dúró tán anẹ́bùwà muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ìdúró yóò wá ṣe rọ́bàna wà lákàlhàm yẹn lórí ìdúró ni ó yóò ṣe rọ́bàna wà lákàlhàm ó tún lè fi kun hamdan tayyiban mubarakan pé ó tún ní àwọn oríṣiríṣi àwọn ọ̀ràn tí ọlọ́wọ́ bá tó tún máa ń ṣe tó fi kó àwọn sàábà rẹ̀ àbí tí àwọn sàábà rẹ̀ kọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe ìforíkanlẹ̀ níta ń sọ fún wa ó ní pé ẹni tó gbórí dìde ń bi rùkú tí ó dìde nàró padà kó dúró déédé lórí ìnàró yẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti lúùzì pílà kan nínú àwọn pílà ni irun rẹ̀ sàrà ni irun tí ò ní gbà wájú subhana wa ta'ala ni torí pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó kó àwọn èèyàn bí wọ́n ṣe kírun sọ ó ní bẹ́ẹ̀ títí tí wàá fi faraba mi rùkú yẹn then dìde mi rùkú títí fi farabalẹ̀ lórí ìdúró so muhammad sallallahu alaihi wa sallam tó ń àwọn èèyàn kò ń tí a mi yẹn wo ẹ mi ẹ mi méjì náà náà máa wò torí pé ńgbà tó o bá sọ nǹkan tí gan fúnra òun ẹ̀yin tí mò ń sọ fún ẹ̀yin náà lè máa mú ṣẹ ṣùgbọ́n tó bá sọ ọ̀rọ̀ fáwọn yẹn pé báyìí ló ṣe rí tọ́dẹ̀ rí inú wa tiẹ̀ encouragement ló jẹ́ fún àwọn tó ń sọ ọ́ fún láti mú ṣẹ tó anábọ̀wá muhammad sallallahu alayhi sallam yóò sọ fáwọn yẹn báyìí ni ẹ ṣe ṣe ẹ̀ẹ́dẹ̀ rí nínú ìwà tiẹ̀ náà nínú ìṣesí rẹ̀ gẹ́gẹ́ bí aisha rọ̀dọ̀láyà bí ó ṣe sọ ìyẹn bá aisha rọ̀dọ̀láyà ó ní kìtì ẹ̀yìn wà nábì mo fẹ́ kẹ́ sọ wà nábì fún mi aisha rọdọlá ní a ní hulkul quran tó mọ́ ka qurani àwọn kan tó ń bẹnu alukurani tọ́lọ́ wọn bá sọ pé báyìí báyìí báyìí ní ẹ ṣe báyìí ní ẹ ṣe ìwà anábì ganu bó ṣe mọ̀ ń wùwà nìyẹn sọlọ́láhu alayhi wa sallam lẹ́yìn yẹn tánà ìbá gbódì dìde nùrùkú tó dúró yóò wá lọ fi orí kanlẹ̀ àti kà wa ọ̀rọ̀ àwọn sàábà tí wọ́n ní tí ànábì bá lọ fi orí kanlẹ̀ àwọn ò ní tì lọ forí kanlẹ̀ ọ̀ǹtìgbà tí àwọn bá rí orí rẹ̀ ńlẹ̀lẹ̀ lónìí èèyàn mélòó ni ó ṣerú yẹn ìmọ̀mù mélòó tiẹ̀ ló fi ààyè lẹ̀ fún àwọn èèyàn láti forí kanlẹ̀ láti lè ó ń do òun náà ń dé sálẹ̀ báyìí allahu akbar tó bá ṣe báyìí àbí ó ṣe rọ̀bánà wàlákàlà ó lọlẹ̀ báyìí yóò sáré gbórí dìde padà ni ẹni tí ìgbórí kan lẹ̀ wípé ó ti gbórí dìde mọ́ ń bẹ tó ṣe pé ẹ sọ pé ṣe lè ń kírun níṣá aláàkọ́ aláàkọ́ aláàkọ́ tó bá tiẹ̀ wá dínú ramadan níbi irun tarawí lẹ́ẹ̀rí oríṣiríṣi àwọn àjáyébà kò sí farabalẹ̀ rárá láàrin ìṣẹ́jú mẹ́wàá ó ti kírun ráka mẹ́tàlá tán bó ló ṣe pọ́síbù ìṣẹ́jú mẹ́wàá ráka mẹ́tàlá àwa ẹ̀ǹgé jara wa ní gbọ́n pàǹtí mi táwọn ń ṣe ẹ̀ òru òní ẹ̀ náfìlẹ̀ ẹ̀ráka mẹ́fà ẹ̀kìnní kan ta ló rẹ̀ ń gbogbo pátipátí yẹn èyí tó tó tó bá rẹkọmẹ́ndì fún ẹgan ló kí yìí a máa fi yẹn a máa fi wa lọ́bẹ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ò sí pilẹ̀ fún ẹ̀sìn ni so a wa lẹ́yìn àgbórí dìde ń a tún a òní tí a ṣe oní anabiwa muhammad allah asalam wakana idarọfọ arasa omina sajda lamiyasjud afta yasawi qaidan tó bá gbórí dìde ń bi ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ kò tún ní sọ ẹlẹ́ẹ̀kejì ọ̀ǹtìgbà tó bá tó jòkóó yóò jòkóó tí ó farabalẹ̀ ń bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam máa sọ yìí pé rọbik fèrlì rọbik fèrlì a máa sọ báyìí ó lè sọ bíi mẹ́ta àbí jù bẹ́ẹ̀ so lẹ́yìn eré ẹ̀ṣẹ̀ wa lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ̀kánà yakulu fi kúlẹ̀ rọ̀kà àtẹ́ni tàhíyá tánàbí bá kíráka méjì yóò ṣe àtáyá bó ṣe kíráka alákọ̀ọ́kọ́ ẹ̀ náà ni ó ṣe kí ẹlẹ́ẹ̀kejì yóò wá ṣe àtáyá ń bẹ̀ àtáyá yìí ntí a bá ṣe tán tí a fi ntí a títà ṣáhùdù sí àtàhíyá tulilá ó gbọ́dọ̀ ní àtàṣáhùd nínú nígbàtàbá ní àtàhíyàtùlélá àzàkíyàtùlá àfàyèbá sọlawàtùlélá àsàlámù aláìka àdìsọ́bẹ́ àdìsọ́fẹ́ àsàlámù alànàbíyì wàràhmàtùlá wàbàrakàtù àsàlámù aláìna wàhálà ìbáàdìlá ìsọ̀lìhìn lẹ́yìn àwáṣe àṣàdù allah ilá ilàlá wàhdà ulá ṣeríkálà واشهد na محمدا عبده ورسوله àṣẹ ataya niye ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ni wọ́n mẹ tó bá ti dé sọ́ọ̀lì yìí ó tán nìyẹn tàṣáwùdù o tí ì ṣe gangan ẹni tí mo mọ̀ nìkan niye ẹni tó ní tí mo nìkan nìyẹn bèrè lọ́wọ́ wo ló ti islam ẹlòmíì ti lé forty years ẹlòmíì ti fifty years kí wa kó ṣàánú àmọ́ kọ́ra wa bọ́n ṣe ń jó bá ṣe ń dárin lóríṣiríṣi débi pé ẹlòmíì gan àtáyá tá à ń sọ yìí gan kò lè kà á láì dárin tí ò bá sọ pé àtàyé àtúwù lè la àzákíá àtúwù yóò mọ̀ ṣe mistake ni torí pé ọ̀nà tó fi kọ́ nìyẹn ìgbà tó ló ń kírun tó wá ń ṣe àtàyé àtúwù lè lórí irun kò wá tún lè kà débi tó yẹ kó kà dé sọ́ọ̀lì hínà náà níbi tí ó ká dé ìyẹn tó bá tiẹ̀ tún rí i pé dáadáa ló fi jẹ́ pé iṣẹ́ àfa ó kọjá kákàmọ́ gbó lọ́wọ́ àwọn èèyàn gbogbo pàǹtí tàǹtọ́ fáwọn yẹn ẹ̀ẹ́dẹ́ ká sádùá owó àdúà àwọn àtàlátù tá a máa ń ṣe àtàlátù sunday sunday tá ló ń rí gbogbo pàǹtí yẹn jẹ́ ọ̀la nígbà muhammad sallallahu alayhi wa sallam fáwọn èèyàn tó látàlátù sunday sunday àbí àtàlátù jímọ̀jímọ̀ àbí àtàlátù àlàníṣẹ́ àlàníṣì àbí náà fi la òru kìnnìkan anamisọ lázàmù káwọn ẹgbẹ pàǹtí ẹni tí ó lè mú wọn sí lóhùn fún ara wọn ni ìkóyè ń rógà gbowó àwọn èèyàn ni ẹjẹ́ ká ṣe special dua ọ̀kan kò sí tó jẹ́ special dua ọ̀ islam kọ ẹ bó ṣe lè dá dúró fún rẹ o lè mọ́ ní táìmù tó bẹ́ẹ̀ mi ṣe ní táìmù o lè mọ́ ní táìmù tó bọ́ ṣe ní táìmù tí wọ́n yẹ pé thirty minutes mo lè fi yan lẹ́fúlà lóru islam kọ́ mi bẹ́ẹ̀ ìwọ́ tó lè lo two hours ni kò sí problem ṣùgbọ́n ẹ nísìnyí ká múra sádùá ọ̀rọ̀ wa fẹ́ àdúà púpọ̀ nínú ìlú wa yìí ẹ̀hẹ́n gbà tó ni ni kò mọ gbogbo eléyìí àwọn àfáà tán ń ṣe ọgbọ́n àti jẹ́ kí nǹkan já ni ọgbọ́n àti jẹ́ kí nǹkan já sápò ni one thousand two thousand ká lè pe ọlọ́wọ́n bá kò ń ṣe láti dè wá mọ́lẹ̀ débi pé yẹn kó máa kó wá ń rógà àwọn nǹkan tó yẹ ká mọ̀ lélẹ́yìí lẹ́yìn tá a bá tún ṣe tán ìtó tún ṣe pàtàkì ìfọ́t àfáà mi lórí gùnrùn gan ni òun ni ká ṣe àtàlátù fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ fún àtàlátù sunday sunday àti àtàlátù alamisi alamisi tá à ń ṣe òun náà ní pé alahumma sọlẹ̀ ala muhammadin wa ala muhammadin kàmá sọlẹ̀ ìta ala ibrahim وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد إليه نتوان كي الصلاة الإبراهيمية الصلاة تي ودارك نبي إبراهيم ونبي tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó rẹkọmẹ́ndì fún àwọn sábẹ́ ẹ̀ ònà fìlítẹ́ yẹn kaba lóun fẹ́ ṣe àtàlátù fún anabi kò sí àtàlátù tó lè ṣe tó dájú eléyìí lọ ṣùgbọ́n lẹ́yìn gbàyẹn làwọn èèyàn rọ sọ̀dátù fàájì náà rọ sọ̀dátù tùnàjì náà rọ sọ̀dátù kámílà sọ̀dátù nàríyà jáwàrátù kamali àti gbogbo àwọn pàǹtí wọ̀nyí. ṣé anábẹ́wà muhammad sọ̀lá sàmù omele rẹkọmẹ́ndì fún ọ àwa gbogbo àwọn kìíní wọ̀nyí kalẹ̀ débi pé àwọn èèyàn wọ́n ti sún àwọn èèyàn bẹ́ẹ̀ náà gún ni wọ́n kúrò níbi ìntòjẹ́sùn náà àwọn agbẹ́bídé àlè wọn lọ́wọ́ ẹ kó ọgọ́rùn mùsùlùmí jọ ńlẹ̀ yorùbá wa yín sìn ní ó yá ká ṣe àtàlátù fanabi sọ̀látù fati ni ó kà bẹ́ẹ̀ làwọn tí wọ́n ní sọ̀látù fati gẹ́gẹ́ bó ṣe ń bẹnu tí àwọn àlìfádàtù amadiya kò sí fún ọ tó o bá ṣe tìjàníyà tìjàníyà ló ní sọ̀látù fati wọ́n dẹ̀ ní special reward tí wọ́n àtàṣì mọ́ wọ́n ní wọ́n tó o bá kẹyọ ọ̀kan rẹ̀ ní ojú ẹni tí ó ka kùránì ní six thousand times lọ eléyìí bẹnu jawarul maani tíra àwọn ni tí alẹ́ arazim ọmọ kéwu ahmed tijani ló kọ́ ó ní ahmed tijani sọ fún báyìí pé ẹni tó bá ka ẹyọ ọ̀kan ẹ̀ ní ó ṣe dédé ẹni tó ka quran ní six thousand times lóbi jẹ́ pé mùsùlùmí tó ní kàkú fún ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ gbólóhùn ẹyọ ọ̀kan bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bá wọn kà á gan bó o lè yẹ ó ṣe ka ẹyọ ọ̀kan tí ó ṣe dédé ẹni tó ka quran ní six thousand times ṣáná bíi burú tó bá ni débi pé nǹkan tó dáa báyìí kò wá ní fún àwọn sábẹ́ rẹ̀ tí e kú ó wá di lẹ́yìn one thousand two hundred years tí a mọ̀ tìjáni dé ní ẹ̀ṣẹ̀ wá wá bá mọ̀ tìjáni ní ojú korojú báyìí yóò wá sọ fún wípé àtàlátù tí mo fún yín o ẹni tó bá kẹyìn ọ̀kan iye báyìí ni ládá tó ń bẹ fún nínú jawari mahani tá a sọ yìí náà ó ń bẹ nú ó ní gbogbo àsàlátù táwọn èèyàn ti ṣe látijọ́ tí ọlọ́run ọba ti dáyé kò tó sọ̀látì fati ẹyọ ọ̀kan àti sọ̀látù ibrahimiya náà ṣùgbọ́n eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ tá à ní kàkú fún látara pé ọ̀pọ̀lọpọ̀ gan ò ṣe tán àti wá mọ̀ débi pé táwọn bá bẹ̀rẹ̀ ìjòkó wa mí gan sọ̀látù fásitì ara ẹlòmí ò fi bẹ̀rẹ̀ bólẹ́fin tí a nípa muhammad sọ̀lá àtàtù wọn fi bẹ̀rẹ̀ ìjòkó sílẹ̀ inna alhamdulilayi nahmadu eléyìí tí ṣùgbọ́n àpá gbogbo àwọn nǹkan wọ̀nyí tì ní látara àìnímọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn wa sọ̀nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam akasolati ibrahimiya eléyìí ni tí ó fi kó àwọn sáábì rẹ̀ bákan náà wọ̀kánà yufri rijla wuli yusra ó ní àdàmì sọlá sálám yóò wá tẹ́ ẹsẹ̀ òsì rẹ̀ yóò tẹ́ ẹ lẹ̀ nígbà tó bá ń ṣe àtáyà yìí wọ̀nyẹn sì rijla wuli yóò wá gbé ẹsẹ̀ ọ̀tún rẹ̀ yóò gbé sókè báyìí òun náà ni pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam yóò jókòó báyìí ẹsẹ̀ òsì yìí yóò tẹ́lẹ̀ báyìí yóò jókòó lé lórí tí ọ̀tún yóò gbé bí mo ṣe gbé yìí wàkánà yẹn ni ànúkùbá ti ṣọ̀ìtàn sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ká máa jókòó irú jókòó ṣọ̀ìtàn èwo ni ìjókòó ṣọ̀ìtàn òun náà ni pẹ́ lómi tí ó bá jókòó ó lè jókòó báyìí anábì sallallahu alayhi wa sallam lòdì وينهى أن يفترش الرجل ذراعي افتراش السبع anabiwa muhammad sallallahu alaihi wasallam lòdì sí pé tí wọn bá ń bẹ ń rúkú kó máa ṣe bí ajá àbí kó máa ṣe bí kìnìún àmọ tí kìnìún ó bá tó bá tó bá jòkóó bí ó ṣe ṣe òun náà nìkan ṣe báyìí ẹlòmíà ló ń rúkú bí ó ṣe muhammad sallallahu alaihi wasallam a distance ọwọ rẹ báyìí nílẹ̀ ẹlẹ̀ tó bá ń bẹ lórí rúkú àlórí sujud yóò jẹ orí orí rẹ ó kanlẹ̀ ṣùgbọ́n apá rẹ̀ méjèèjì yóò gbé wọn sókè ẹlòmíì yóò lóun fẹ́ ṣe súnà tún ni yóò wá dọ̀ọ́ rẹ̀ délẹ̀ yóò wá ná pọ̀npọ̀n bíi bí ìgbà tó yẹ pé ọba wọn bá fún ajá níbọn àbọ̀ fún ẹranko níbọn eléyìí ò kì í ṣe súnà àṣejù nìyẹn so anabi sọlọlá àtàlà yóò gbé ọwọ́ ẹ̀ sókè ṣùgbọ́n kò ṣe pé yóò dọ̀wọ́ délẹ̀ yóò wá ná bí àwọn ẹlòmíì ṣe ń náà ọ̀tọ́ láwọn ṣe súnà náà wọ́n kàn lẹ́yìn yẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam yóò wá sálámà eléyìí ni bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam yóò ṣe ń kírun ìmí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí n ta tún fún wa ìmí ń bẹ́ẹ̀ tó ṣe pé súnà ni tí a bá ní súnà ẹ jẹ́ ká gbọ́ yé súnà ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá òun ni ọ̀nà ọ̀nà anábíwá muhammad sallallahu alaihi wasallam pín sí ọ̀nà méjì súnà wájibà ń bẹ ọ̀nà tó ìtòyọ̀ jẹ́ mustahaba ń bẹ èyí tó ṣe pé kò ṣe ọ̀ràn yẹn tá a bá ṣe ó da ẹ̀kọ́ àti ìmọ̀lá fi máa ń mọ èyí tí ó jẹ́ ọ̀ràn yẹn àti èyí tí ó kì í ṣe ọ̀ràn yẹn kò ṣe bí àwọn àpá wa pàtàkì lọ́lẹ̀ yorùbá wa tó ń wá pé bá ti ní súnà ni ó túmọ̀ sí pé nǹkan tí ó ṣe ọ̀ràn yẹn eléyìí terminology àwọn àpò òní fíkìú ni kò ń ṣe hadisi gangan yẹn nínú hadith anabi ni aleikum bi sunnati súnà mi dọwọ́ yín wọ́n kula pa kúlápá ẹ̀rọ ṣìdín ọ̀nà àwọn tí wọ́n jẹ́ kàlífà lẹ́yìn mi tí wọ́n jẹ́ nítorí wọn bá ti fi mọ̀nà ní ó dọwọ́ yín sọ àdó alẹ́ abidáwájú ni ẹ pé yín ọ̀gàn yín gbámú súnà tó ń sọ mí wáyé ni kò ń ṣe súnà pé tó bá wù ẹ kó ṣe ó lé yàn kan tó máa ń ṣe wá sí mọ́ṣáláṣí kan ó ń sọ ọ̀rọ̀ ọ̀run náà ló ń tìrìtì pẹ̀lú àwọn èèyàn ó dẹ̀ ń sọ bátibàti bátabàta ló ń sọ bó ṣe wá sọ gbogbo àwọn kinní wọ̀nyí ó tún wá fẹ́ yin rẹ̀ ó ní torí pé àwa kò sí tíra tá a ti kà láyé yìí kò sí tíra tá a ti kà láyé ó ní àwọn bàbá wa ìmọ̀mù gan lè jẹ́rìí sí i àwa dẹ̀ ń kírun lọ́mú láṣí yẹn ẹ̀rí ò ṣe rí gan lórí ìhùn pé ah, bátabàtà ló sọ ó tún ní kò sí tíra gbogbo ń tó sọ ẹni tó ṣe kó ní àgbọ́yé ń yóò gbà dànù wọ́n bẹ̀rẹ̀ sí ní ti gbogbo oníyẹn tọ́wá ní súnà nǹkan tí ó kì í ṣe ọ̀ràn yẹn ni so tí a bá ń ṣàlù àlá kábomi sẹ́nu ni so tá a bá ṣe kò bá àlù àlá wa jẹ́ ó yàbẹ̀rẹ̀ sí sọ gbogbo àwọn nǹkan yẹn so ó mú àwọn nǹkan mí náà níbi irun bó bá ṣe léyìí súnà gbogbo ẹ̀ náà kọ́ ni súnà tí ó bà nǹkan jẹ́ súnà mi ń bẹ tó yẹ pé ọ̀ràn yẹn ní tó gbọ́dọ̀ ṣe bó o ṣe ó ní òòníhun àbó òní àlùwàlá nísìnyí ànágbà ó ní torí pé súnà ìtánẹ́tì ọ̀làdánlá ń bá sọ àbí tó wá ṣe òun náà pè ní súnà tí ó bá ti gbé kùránì ló sọ òun ó dáa mo jáde nú alukùránì ibi tán ti ní pé ẹ báyìí ni kò ṣe kírun àṣùbẹ́ o túmọ̀ sí pé pàtó jẹ́pá nábì ló sọ bí wàá ṣe kírun àṣùbá yẹn ní súnà ní tó wá wo mọ́ ṣe o túmọ̀ sí pé òní kírun rárá nìyẹn so tá a bá sọ̀rọ̀ nípa pé sunna muhammad sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ mọ àwọn ètò ìjọ ọ̀ràn yàn àti tí ó kì í ṣe ọ̀ràn yẹn lápẹjúwe kí a ṣe àdúrà ìbẹ̀rẹ̀ nígbà tí a bá kábàrà eléyìí kò ń ṣe ọ̀ràn yàn bó láti kẹ́sì pé kò ń ṣe ọ̀ràn yàn òun ni pé àwọn sàábé ń kírun lẹ́yìn àrẹ sọ̀rọ̀ àtàlám tí ó lè sọ fún wọn pé nǹkan báyìí nìkan sọ kò lè sọ pé òun ò dáa ṣùgbọ́n àwọn tó fẹ́ mọ̀ ọ́ béèrè kí nìkan tẹ́ ẹ máa ń sọ ó túmọ̀ sí pé kí bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì tí a fún wa káka súrà lẹ́yìn fatia súnà ni kò ń ṣọ̀ràn yàn káka fatia kankan lójú orígun a ti sọ̀rọ̀ ń pa sàábé tó ṣe pé òun tiẹ̀ ìgbà tí kan fa irungun tó fa agún tó fa agún ó bá bọ́ ó bá bọ́ sẹ́yìn tí ó bá dáhùn tiẹ̀ kí àyàn bá ní àmùnáfìkì ah, ni ẹni àkílẹ̀ ah, ilé ẹ̀ ń bú mi ẹṣin ọmọ pé múnáfìkì ó yà lọ bá nẹbi wa muhammad sallallahu alaihi wa sallam báyìí báyìí báyìí anabi bóun lọ ṣe máa ń kí onífàtíà lèmi máa ń tèmi o fatia ní bá ti ka fatia ànábì sọ fún pé ò nírun torí pé tó jẹ́ orígun gangan nìyẹn sọ agbọ́rọ̀ ṣàkúlíkà àti máa àwọn nǹkan olójú ọ̀ràn èèyàn lé wa lórí nǹkan máa àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ náà fílà àálì máa ti gbogbo ẹ̀bọnú ara bàbá tí ń ṣe ọ̀ràn ẹ̀mọ́ múná fílà náà wá kí ìrun wa kí ó lè jẹ́ nǹkan tí ọlọ́run bá subhana wa ta'ala tí ó tẹ̀wọ́ gbà sọ eléyìí ó ṣe pàtàkì bákan náà ẹni tó ń kírun kò ń sọ̀rọ̀ ẹni tó ń kírun kò ń wẹ́yìn tí ó bá sí ìdí kan pàtàkì àti ẹni tó ń kírun kò ń ṣeré lórí irun gbogbo àwọn nǹkan báyìí tí a gbọ́dọ̀ jìnà sí ni gbogbo àwọn nǹkan tó yẹ mú bí pé èèyàn ń ṣe fàájì àbí èèyàn ń ṣeré ẹ gbọ́dọ̀ jìnà sí i lórí irun torí pé àwọn nǹkan tó lè ba irun yẹn jẹ́ ni àárẹ̀rìn lórí irun ẹni tó rẹ́rìn lórí irun irun ẹ ti bàjẹ́ gbogbo àwọn nǹkan yẹn àtúnparamọ́ sọ fún wa àmọ́ lórí ẹ̀ kọlọ́ba subhanahu wa ta'ala kúlé wa kún ní àgbọ́yé subhanaka lahumma bihamdika asharin la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh kí a kábára gbólóhùn yẹn gangan allahu akbar eléyìí ni tó jẹ́ orígun tó jẹ́ ọ̀ràn yẹn náà bó la ṣe ṣe ọwọ́ wa tá a bá fẹ́ kábára oríṣiríṣi ọ̀nà ló ń bẹ a lè ṣe báyìí allahu akbar kájẹ́ kí ọwọ́ yẹn kó jẹ́ jèjì èjìká wa kò sí tó burú bẹ́ẹ̀. a lè ṣe é kó wà láàrin èjìká àti ìbẹ̀rẹ̀ etí wa kò tó burú bẹ́ẹ̀ a lè ṣe é kó débi etí wa ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ta bá lòkù sí ti o gbàgbẹ́ súnà ni súnà ni kí a gbé ọwọ́ dédédé àbí dé àárín sí àárín ìbẹ̀rẹ̀ etí àbí ká ṣe é débi etí súnà ni ẹni tí bá ṣe pàtàkì tí ó fẹ́ ṣe ẹ̀ ní ládá òfin lẹ̀ èyí tó jẹ́ orígun gangan òun ni allahu akbar yàrá ìṣúná ẹ̀ fún wa wọ́n sọ lórí ìwùkú ẹlòmí ní sin ìmọ̀ ọmọ ọbẹ̀ lórí ìwùkú ni yóò wá sáré wọn mọ́ṣáláṣí yóò sáré lọ lẹ̀ lọ́gbọ̀n tẹ́lẹ̀ kókó kó ti mí sí ẹ̀ kó gbàgbé parun yẹn àbí kó dìde kó tún kábàrà yẹn ṣe so allahu akbar orí ìdúró láti ṣe kò sí pé káwọ́ sókè là ń sọ ń sìn ọwọ́ káwọ́ sókè yẹn in tó jẹ́ súnà ni in tó jẹ́ ọ̀ràn yẹn gangan òun ni gbólóhùn ta fẹ́ tó jáde lẹ́nu arẹ̀gbọ́rọ̀ sọ jáde lẹ́nu nígbà tá à ń bẹ lórí ìdúró ni tí ò bá ní sórí ìdúró láti sọ pé kórì àti lọ sí ìrùkọ àti dá méjì àbí àti tẹ̀ ká tó sọ irú èèyàn bẹ́ẹ̀ ò ní ru ọ̀làwà lọ. ìjókòó in tó dáa òun ká ṣe bí anábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá ń ṣe ṣe yẹn náà ẹlòmíì ń bẹ tó ṣe pé ẹsẹ̀ ń dùn ẹlòmíì ń bẹ tó ṣe pé ó ní àrùn kan anabiwa muhammad sallallahu alaihi wa sallam gan fún rẹ̀ ńgbà tó padà yá gẹ́gẹ́ bí aisha rọ̀dọ̀lá ni a bó ṣe sọ bó ṣe sunan fún ní anabi sallallahu alaihi wa sallam máa kírun mutara bí'an lẹ́ni tí mo ṣe jókòó yìí tí ó kírun cross legged báyìí sọ anabi sallallahu alaihi wa sallam padà máa ń ṣe ìyẹn ìjókòó rẹ̀ àjòkó báyẹn so ńgbà tí ó tiẹ̀ mi míì kò lè dìde láti kírun mọ́ so láyé kan lífúnláwù náfsàn ilẹ̀ ọ̀sán ọlọ́run ọbọ̀ ò ní làbọ̀ ẹ̀mí kan lọ́rùn àfi tó bá lè ṣe so ẹni tá a bá yí tó bá ṣe báyẹn a máa ń béèrè question ah báyẹn tó bá ní ẹsẹ̀ ń ni ìyẹn ti tán tó bá lẹ́sẹ̀ ò dùn mí à ah, báyìí lànà mi ṣe máa ń jòkó náà ẹni tí a ṣe sọ yẹn anábọ̀wá muhammad sọlá sọ yìí tó pọ̀ jù lọ tó ṣe pé kan ló ń ń irun yẹn ni pé yóò jòkó lórí ẹsẹ̀ òsì yóò ka ẹsẹ̀ ọ̀tún sókè bí mo ṣe ka sókè eléyẹn ni ìpìlẹ̀ tùmọ̀ tó bá yẹ pé rákà tí ó kí àbí irun tó ń kí irun tó ní àtayá méjì ni tí ó salámọ̀ níbi ẹlẹ́ẹ̀kejì yẹn bí irun zuri bí irun eh, magrib àbí irun ishai àbí irun alátari tọ́nẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam ń jòkó ní ìtì àmọ̀ sí àtàwárùkù tawaruk o ni pé yóò fi ìdí àyàwó ẹ̀dí rẹ̀ méjèèjì yóò fi lélẹ̀ tó bá wá fi lélẹ̀ ní yóò wá mú ẹsẹ̀ òsì ẹ̀ yóò ṣe báyìí débi pé yóò yọ níbi abẹ́ ojúgun ẹsẹ̀ kejì eléyìí ní bánipọ̀ mọ́ ó kan pani ṣùgbọ́n tó bá ṣe kó bá ní ìdíwọ́ kan sí kejì ọlọ́run ọba subhana wa ta'ala ò fi ẹ̀sìn ní wá lára kó jòkó bí ó bá ṣe rọ̀ ọlọ́run so tí mọ́mù yẹn bá jòkó báyẹn bẹ́ẹ̀ ṣe sọ yẹn pé ó jòkó lọ́nà tí ó yàtọ̀ sí bá ṣe sọ yìí so ìmọ́mù yẹn ó sì níhun ṣùgbọ́n ó fi tí ó ní púpọ̀ ó fi ilẹ̀ so káwàá jòkó bó ṣe káwàá jòkó ń tiwa náà sára máa ń ṣe ńgbà tó bá wà ní ìforí kanlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe ń bẹnu àwọn hadith mi òun ni pé gbogbo àwọn ọmọ oníka rẹ̀ ní wọ́n ó kọjú sí kíbla ibi tó kọjú sí yẹn làwọn ọmọ oníka yẹn náà á kọjú sí bẹ́ẹ̀ ọmọ oníka ọwọ́ rẹ̀ ni ó ọmọ oníka ẹsẹ̀ ni ó gbogbo ó kọjú sí kíbla bẹ́ẹ̀ ni ó rézi ní sujud ní sujud bẹ́ẹ̀ ni ó rézi ọwọ́ rẹ̀ sókè kò sí pé yóò da ọwọ́ délẹ̀ bí àwọn ẹlòmíín ṣe máa ń da ọ délẹ̀ yóò jẹ́ kí ọwọ́ yẹn jìnà síbi ẹgbẹ́ rẹ̀ so bí ó ṣe ṣe nìyẹn ṣùgbọ́n a kí ọwọ́ jìnà sí ẹgbẹ́ wa eléyìí náà in tí ó da ká máa ṣe ni ṣùgbọ́n gbà ní a wà nínú sáfù tó ipé nǹkan máa ò lè rọrùn torí pé àwọn èèyàn pọ̀ so a fi súnà yẹn lẹ̀ nítorí pé kí ni ìṣe súnà yẹn yóò lídì sí in tó burú ju tó burú ju ká má ṣe súnà yẹn lọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tán ẹlòmí òkè ń gbọ́ ẹni ẹ ẹlòmí yóò lóun fẹ́ ṣe súnà ẹ pé òun fẹ́ jẹ́ kí ọwọ́ òun jìnà sí kìíní yóò máa tì yín yóò máa tì yín islam ò fẹ́ kó ní ọmọ ẹ̀yẹ́ ẹ̀ lára náà tó tó bá fẹ́ ṣe súnà kan tó yẹ pé súnà ẹ ò lè rí ṣe àfi kí ó kó bọ́ ọmọ ẹ̀yà rẹ̀ sílẹ̀ mọ́ ṣe àwọn kata yẹn tún gbọ́dọ̀ gbọ́ ẹni ẹ mo fẹ́ mọ yan tàájùd lóru ah mo fẹ́ súnmọ́ lọ́n gan ok five hours fẹ́ mọ yan tàájùd ni àbí four hours fẹ́ mọ yan bẹ́ẹ̀ ni wọ́n gbẹ ti ṣẹ́ ni wá yẹn tààjú ìtàn wá débi ṣe wá ń tó gbé ọ̀gẹ́ wá ń takò ẹ pé ẹwọ́ ah, ní gbogbo ilé ètò ìṣọ́ ni ah, àwọn yóò bẹ̀rù ọlọ́ṣá wọn bẹ̀rù ọlọ́ṣùwọ̀n súnmọ́lọ́n dára wọ́n gẹ́gẹ́ lọ súnmọ́lọ́n tó bá súnmọ́lọ́n ní ìtò ń gbowó rẹ̀ tó ṣe pé iyì tó ń sanwó fún ẹlé lórí tó ṣe pé iṣẹ́ tó gbà ni o ò ní mọ aráṣẹ́ yẹn láre kó wá ní ẹ̀hùn yẹn náfìlà kan lóru nígbà tó ti mọ̀ kó gbaṣẹ́ kan lọ́wọ́ àwọn èèyàn ní tó gbọ́rọ̀ pé tó gbọ́rọ̀ ṣe bó ṣe yẹ kó ṣe nìyí then o dínkù náfìlà rẹ̀ n tó ṣe pàtàkì lé lórí òun ni kò kírun wákàtí márùn-ún náfìlà yẹn ó wàá fi kún bó bá ṣe ní agbára mọ́ tí ò ní pa àwọn ojúṣe ẹ̀mí tí ò ní pa lára ṣòwòláwà àlọ́ péyàn mọ àwọn aburú rẹ̀ irú yìí tí ẹnì yẹn sọ pé wọ́n á gbéṣẹ́ wa lọ fún ànábì sọ̀lá àtàlámù iṣẹ́ ànábì gan fúnra ẹ̀ ní wọ́n á gbóhùn náà lọ síwájú ọlọ́run ni anájútọ̀ ọlátún àmọ́ gbàwẹ̀ ní monday thursday so ní ọjọ́ méjèèjì ní wọn a mọ́ gbé iṣẹ́ ẹ̀dá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ó lóun fẹ́ kí wọ́n gbé iṣẹ́ òun lọ́sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tí òun ṣì ń gbàwẹ̀ lẹ́ni tó ń ṣì ń gbàwẹ̀ so kò ń ṣe pé wọ́n á gbéṣẹ́ wọn lọ bá ànábì kọ́ iṣẹ́ ànábì gan fún rẹ̀ wọ́n ó gbé lọ bọ́ ọlọ́run ni ṣùgbọ́n ṣẹ́rí kò sí nǹkan tó dáa tó kíyàn ní àgbọ́yé ń pẹ̀ ẹ̀sìn ẹni tó wáyé kó gan fún rẹ̀ ní náà gbogbo wa àmọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ wa kò túmọ̀ sí pé káwa náà mọ́ create time àwọn òwe tán ti translate pọ̀ jantirẹrẹ bó ṣe twenty minutes wọn náà fẹ́ lò láàrin ọ̀sẹ̀ tí ẹ fi ka ọ̀rọ̀ ẹ̀sìn ní káwọn èèyàn máa kó wa ní rógà torí pé eléyìí ni tó pọ̀ ń ta ni ẹni tó bá ti mọ̀ ẹ́ ní àwọn ọ̀pẹ nìyí ni ìsọkúsọ ló ń sọ wọ́n yẹ̀rẹ̀ ní confam pé ìsọkúsọ ló ń sọ tó bá béèrè lọ́wọ́ ẹ̀ rí pé yóò mọ̀ sọ kátìkàtì náà ni tí ò ní lè rí ẹ̀rí mú wá fún nǹkan tó ń sọ so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ ọlọ́ náà àkọ́kọ́ ẹni tí ó bá ìmáhùn lórí rùkú àbí lórí sujúd lórí ìforíkanlẹ̀ yóò ṣe kábára àti ti ẹ̀ lórí ìdúró tó wà lọ jọ́ìnì wọn níbi sujúd yẹn kò ṣe pé létà ni a padà máa ṣe ń a ṣe lórí ìdúró yẹn a wà lọ jọ́ìnì wọn lórí sujúd yẹn so bí a ṣe ṣe nìyẹn so bí yẹn ṣe jẹ́ then lórí títí alákọ̀ọ́kọ́ ipé ìmáàmù ànájọ́ muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní iná fatahna laka fathan mubina àwa la ṣe ìṣípayá fún ànájọ́ muhammad sallallahu alaihi wasallam liyekfir lakala o ma takọ̀dẹ́mà min zambi kò ma ta akar kọ́lọ̀ ọba lè bá a ṣe àforíjì in tó ti ṣíwájú nú ẹ̀ṣẹ̀ àti tí ó máa bọ̀ wá àbí tí ó ṣì wá nú ẹ̀ṣẹ̀ nìyí so nítorí kọ́nà ọba lè bá a ṣe àforíjì ìpín sọlọ́run ọba ó ṣe ìṣípayá yẹn bẹ́ẹ̀ ni ó ṣe ìṣẹ́gun yẹn fún anábíwá muhammad sallallahu alayhi wa ní kó máa jẹ́ sáyìn pé kí ni ọlọ́run ọba ṣe àforíjì àwọn nǹkan tó ti ṣe fún ni ṣùgbọ́n kùnyìn òtúmọ̀ tábà wáyà yẹn ó túmọ̀ tipa náà bí ṣe máa ń ṣe lọ́hùn àyẹ́bẹ̀kọ́ torí pé ó ní àti tí ó mọ̀ wá so torí yẹn ni muhammadu muhammad sallallahu alaihi wasallam ni ó máa ń yẹnẹ́ fílà lóru débi pé gbàmí àyẹnẹ́ fílà débi pé ẹsẹ̀ rẹ̀ ó wù àìṣẹ́ rọ̀dọ̀lá ní abẹ́ká ìlú òjíṣẹ́ ọlọ́run bá ewélẹ́ ṣe yìí ṣùgbọ́n wọn bá ti sọ báyìí báyìí ó bó tẹ̀ jẹ́ pé tó pọ̀ ní pé ní tí ó jẹ́ nǹkan kan ní ọmọ pé rẹ̀ nǹkan ẹni ní gbogbo ẹ̀yìn mùrídì mi ẹmọ wọrí ojú tó wá rí mi ò ní wọná à ojú tó rà nábì tí ó wọná ńkọ àbújá lì àbúlà àbí gbogbo àwọn ẹ̀ ó ní gbogbo àwọn mùrídì mi àkó gbogbo yín wọ àlùjọ́nà àwọn ẹ̀ náà ní wọ́n wá gbàtàn jẹ èyí tí ó mọ mu tí ó mọ mu tí tí ó mọ kóbìnrin ó mọ kóbìnrin èyí tí ó mọ ṣe gbogbo ranu ó mọ ṣe gbogbo ẹ ẹgbẹ́ wọlé lẹ́yìn tó ń ṣe kò yé yín ni àwa ní bàbá ní nísàlẹ̀ tó yẹ pé tó ti fọwọ́ sọ́yà fún wa gbogbo eléyìí àmì àìní àgbọ́yé ń pẹ ìsìn ni so anẹ́bìtọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo tọ́wọ́n ọba ti ṣe fún fúnlọ́n promise ẹ̀yẹ ni yóò tún máa ṣiṣẹ́ ìjọsìn yẹn gan torí pé kí ni kò fẹ́ gbàtàn jẹ kó mọ́ dàbẹ́ ni pé kí ni òun gbàtàn jẹ bó ṣe pọ́lọ́ torí èèyàn lè mọ tó ṣe dáadáa bọ̀ wá ẹ̀kàn rí tí ó kàn yàbìrì náà ni so ìtumẹ̀ ẹnìyẹn so ànẹ́sọ̀látàm àtúmọ̀ fi eléyìí kún tó ń bó jẹ́ pọ́lọ̀ ọba ti promise ẹ̀ ni so bí yẹn ṣe jẹ́ yẹn dẹ́nẹ̀ tó ṣe wípé òkè ó máa jòkó ní cross-legged láti sálámọ̀ bọ̀ tí ó bá ṣe àtáyà alákọ̀ọ́kọ́ yóò jòkó ní ẹni tí ó gbé tí ó jòkó lórí ẹsẹ̀ òsì ẹ̀ irú èèyàn báyẹn tí ó máa tẹ̀wọ̀n jùlọ ni pé kò mọ̀ pé bó ṣe yẹ kóun jókòó tó máa fẹ́ sálámọ́ nìyí so a ṣàlàyé fún un ṣùgbọ́n bóyá ìjókòó yẹn a lè sọ pé kò ní irun so gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣùgbọ́n a jẹ́ kí ó mọ tó yẹ kí ó ṣe bó ṣe yẹ kó ṣe èyí ọláwà àlọ́ ọmọ yẹn bá ṣe ìgbà míì ẹlòmíì máa yára kírun bọ̀ yára kírun ẹ̀ ní kò túmọ̀ sí wípé kò ṣe tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ṣe sùúrù tó torí sẹ́yìn tó ṣe sùjú tó ṣe subhanahu rabbi ala'ala subhanahu rabbi ala'ala subhanahu rabbi ala'ala ẹnu lẹ́yìn nìkan ló fi dúró ní sùjú ó ti tó àti lára nǹkan tó lè ṣe tó kéré jù nìyẹn tó tó wáyé pé ìforíkanlẹ̀ rẹ̀ ní dédé ẹnu kan tí mo sọ yìí nìkan náà ló lè sọ àìfarabalẹ̀ ńgbà tó dìde padà ẹni ó ti lú ó ti mísì pílà kan ẹ̀dùbálẹ̀ mísì pílà ní kò nírun ó ti ní sùn so ìwé èèyàn báyẹn ààlè kírù lẹ́yìn ẹ̀ tá a bá ti rí pé tó ń ṣe nìyẹn ká mọ́ fi rìn wa takaiti yìí ò túmọ̀ sí pé à ń jà o ṣùgbọ́n irun mi wà important sí mi ju pé kí mọ́ fi takaiti lọ so ẹ̀ rọra kúrò lẹ́yìn ẹ̀ ẹ lè túrù yẹn kí gan ṣojú ẹ̀ so that a mọ̀ yìí pé òun ò kírun dáadáa so anabiwa muhammad sallallahu alaihi wasallam tirẹni tó kíwù bẹ anabi sallallahu alaihi wasallam kọ fún pé irjọ ìkọsọlì fẹyìnà kalam tó sọlì lọtúnú kí o kírun dáadáa tàbí yẹn tún padà tún lọtún kí o tún kírun tán o tún sálámù pé sàrán alekun fẹ jáde anabi ní padà wá lọtúnú yẹn kí o kírun dáadáa ó ṣe bí ẹbí ẹmẹta à ó ní èrè òjíṣẹ ọlọrun bá a mi ò mọ ọdún kíjú báyìí lọ ẹkọ mi anabi wa sọ fún pé irun ìhòòlé tí ì jẹ nǹkan tí ó pé tọ́lọ́ ó tẹ́wọ́ gbà àti tí ó fi ṣe àwọn nǹkan yìí ó wá ka àwọn nǹkan wọ̀nyẹn sọ wá sì mọ padà tún mọ kà á fún wa ni àná sọlá sọlá ń ka àwọn nǹkan yẹn fún ẹni yẹn sọlá wọn fi sọ pé ẹni bẹ̀rẹ̀ tó bá sọ pé òun fẹ́ kírun àwọn kẹta náà bí ká jáde yẹn ó gbọ́dọ̀ pé ń bí irun ẹ̀ tí ò bá ti pé ń bí irun ẹ̀ kó mọ̀ pé waste time ara wọn ni so kò jẹ́ bí ó ṣe jẹ́ so eré yàrá ni à á kúrò lẹ́yìn rẹ̀ àádẹ́tún yẹn kí í ṣojú ẹ̀ kó lè mọ̀ pé a mọ̀ kúrò lẹ́yìn òun ni wọ́n rò bí aṣó so àábọ̀ sẹ́gbẹ́ kan á kírun yẹn so láti lè kó mọ̀ rí pé kò mọ irun kí tọ́bọ́ wá rí pé yóò yọ̀ sẹ́ṣí wa ẹ̀hẹ̀ irú yẹn a lè wá kúrò torí pé agbọ̀rọ̀ mọ́ túnmọ̀ sá fún fitinà gbà ní a lè correct yẹn kò ṣe pé correction tí a ṣe fún yẹn òun náà á wà willing láti listen sí wa ẹ̀ correct ẹlòmí ń gbà míì correction ẹlẹ́ẹ̀fẹ́ ṣe ìjà tí àwọn èèyàn mọ̀ parí ní àdúgbò òun o padà di so iwe irú ba báyẹn ni a ní láti yàgò fún so gbogbo eleyi na lára agbo yes ni nkan tó fi rí pé mùsùlùmí méjì ń yọ ẹ̀ṣẹ́ tó nara wọn agbọ́rọ̀ jìnnà sí nǹkan máa yẹn tefetefe ọláwà àlọ́. عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم حديث إليكس أتدى أبو هريرة عبد الرحمن بن سكر كي ألون كي ينسكي أسأقوي mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run ọba máa bá a sọ pé ohunkóhun tí mo bá kọ̀ fún yín ẹ jìnnà sí i àti pé ohun tí mo bá pa yín láṣẹ ẹ ṣe é gẹ́gẹ́ bí agbára yín bá ṣe mọ́ nítorí pé ohun tó pa àwọn tó síwájú yírun òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè wọn àti ìyapa wọn sí àwọn ànábì wọn imam buhari àti muslim ni ó gba àdìsí náà wá. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه حديث حسن رواه الترمذي وغيره هكذا حديث ليلة جلا لا تدع أبوه غيره في الله كي ينسي أصحابه òjíṣẹ́ ọlọ́run kíkẹ àti ọlá ọlọ́run bá máa bá sọ pé lára dáadáa islam fún ọmọ ènìyàn ni kí ó gbéjù sílẹ̀ ohun tí kò kàn ó jẹ́ hadith hasan tí imam trinidi àti àwọn ẹlòmíràn gbà wá ní ìlànà yìí. Allah